This audio is brought to you by MDCU Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.maxwatch.com slash donation. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته مريوسي اجينا نايكا يعني هنا انه رمضان ان العي اكاهي اتشهي وزينا lórí hinta anajere ìyọnìyí òhu inú september nílẹ̀ 2007. ya kó mórí awọ ka mórí ọrẹ nìyẹn ka ọ̀yin lẹ́kọ̀ọ́ yẹn náà ìkẹyà dìbò ìyọ̀n mórí ẹ̀ náwó yẹn náà kó muri otu muri osi editu ere ayi anatɔ ɛtɛ jihele ba aturi keta ajini iba akɔtɔw ni ɛtɛ jihele ba aturi ati ɛna ko ɛtu okɔ. أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو لد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد ومن الناس من يشري نفسه بتضاء مرضات الله والله رب بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم الحمد لله رب العالمين والصلاة والسلام على مبعوث رحمة للعالمين نبينا وسيدنا محمد عليه الصلاة والسلام أمر سبحانه وتعالى أني أني ببان أتوي إذا أني المناسبة أوكا إذا نمري هباك كبران. we ire apeju wala na kaka ọrọ onye nwa akara ile eyi dọsụrụ ụkọ na ọdọtụna ịkọnụ a dọsụrụ ụkọ na ọjẹ dahie kwu ama ụzọ na etu ya kọmere ụzọ na etu ya ka ịka ọnụ onye nwụda ọwa ha etu ọkasị nwụ na na-awọ mee ya bụ ọnya e na ile e nka e ka ọnọdụ dọwa ha ọnya na ile nka anyị tanye ume tee ụtọ na ịkọ na fa akụme bikọ ọrụ atọ okwu ncha mee mụ na ọdọ ọhụrụ ihe ndị mụrụ ya aka m علي الصابوني حفظه الله لكن لما ذكر تعالى في الآيات السابقة جمهور العكائن أنا كذلك فره العبادة التي تطهر القلوب جمهوري راكا عبادة ينينيكا أو مكاروني أنا عبادة أو عبا عبادة أو دوانوي كهيبا كان كنوي لرسول الله كهيبا anyhow عبادة هجو همي أبان جمهوري كا ذاكا إنه هجو همي كوامو لرين ìgbádẹni wọ̀túzọ́kí lófó dán mẹ́ta ìdáná ìhọ̀ ọ̀ní kàfíàm àná ana ìbà wọ̀ sọ́dọ̀kọ́ àti sọ́dọ̀kọ́ ìmẹ̀ wọ̀l hajj àti hajj òkúrò hajj ìmẹ̀ wọ̀ zọ́kọ́rọ̀ àná mínà náà dọ́wọ́rí tó náà ká ààkẹ́ ọ̀rọ̀ náà ká man yẹ tó lóko dúnìyà àná ìkẹ́ ìhùn náà lóye èsì wọ̀lá ọkọ̀ yẹ tó lọ́wọ́ enyi se esi ọrẹ mi ọnụ kene anyị nọ iji ọnụ ndị a na nka eme ji erika omina nna asị ma ihe kwụlụ rọba na atina si dunia wọ́n máa láwọn obìnrin láàrin ọ̀sẹ̀ mi nìkan láàrin sí ilé òmùrí kẹrin ọ̀sẹ̀ ẹni ọ̀nà òmùrí ọ̀sẹ̀ ẹni ọ̀dọ́ kú داني ومنهم داني نذا من تكون قايته نيل رضوان الله تبارك وتعالى دم الله سبحانه تعاني نلنيكا إذا نسي إنها إنها نذكا أنني ayélujára mori múra náà ká ọní àbọ̀ ilẹ̀ bàbá nàtúnẹ́bà àkọ́bọ̀ ọ̀hún bìí síkiri na mọ́sán ánìlfàrí ọ̀yìn domori ti sáàpá ní ọ̀rọ̀wà example àpéjúwe anáìka àpéjúwe àgbọ̀wá ọ̀rẹ́ ìfòtọ̀lọ́wọ́ alẹ́rìípa àtúnṣe olè ṣẹ̀dọ́n àpéjú pọ̀pọ̀ ọ̀nà ọ̀hún ni wọ́n ní ṣẹ̀dọ́n ọ̀nà ọ̀nà ìkejì ọ̀nà ìdọ́nì ka ẹ̀wọ́n ìdẹ́ni ọ̀là ni wọ́n ní ṣẹ̀dọ́n ló wà lẹ́jẹ̀ ní ṣẹ̀dọ́n àmọ́ àkókò ìgbọ́tọ̀ ń ṣẹ̀dọ́n nìyí lọ́rọ̀ ẹ̀wọ́n ni وفريق وفريق هدى àti ìtí ọ̀nà amẹ́ríkà ẹni ẹ̀yẹ tó wẹ̀ yíwò ìmọ̀lẹ̀ oṣù tó wẹ̀ yíwà àlẹ́lẹ́ bá anáfíàwò lè rahman amẹ́ríkà ọ̀rọ̀ àánú wọn ọ̀rọ̀ àánú gbá ọ̀rọ̀ àánú àfẹ́ wọn dáhẹ́ ní ọmọlẹ̀ ọ̀nà ọ̀nà ẹ̀bà súnmọ́ àhàdà ọ̀tọ̀bá ọ̀lọ́kọ̀ ọ̀tọ̀hárá ló mọ̀rí mú orí mú ẹ̀ná ìkẹ́ ọ̀nà àbọ̀ ìgbà fún بين يكون زي من اتباع خطوات الشيطان كمين هذا أقول الشيطان هو وبين لنا عدواته الشديدة ده من هاني يعني هاني الغني akwụkwọ ni jẹ tán yìí yẹn nẹ especially those on alẹ́bí náà àmàlù yẹn náà na ọ̀dọ́ ilẹ̀ inú kan ni ọ̀nà wáyé ní àwọn ìdúró ndị ìmáàná àányí ẹ̀rùn ẹ̀rọ náà ẹ̀ka àányí pọ́tìṣì ìtọ́n dáyìí pọ́tìṣì òmòdìmù pọ́tìṣì ìtọ́n náà ní wọ́n ní na ya أنا بقى نورك عجيز عن انت أعوذ بالله من الشيطان الرجيم من امره ونفسه ونفسه ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الأرض والنفس والله لا يهب الفساد وإذا قيل له اتك الله أخذته الحزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا ايها الذين امنوا ادخلوا في السلم كافة خطوات الشيطان إنه لكم عدو مبين فإن ظلتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم ومن الناس ààyè náà mẹ́rin yóò jí kó kọ̀kọ́ olówó anáìka

dọ́ọ̀tì ló àmúkọ̀ àbọ̀là mẹ́kọ̀ tọ́nà dọ́ọ̀tì ẹ̀lẹ́ ẹ̀dọ̀ àbọ̀là ilé ìta lọ́rẹ́ gàmà ọ̀lọ́. ìlànà anyínríwá ẹ̀ka ìmáàmù bọ́ọ̀sùdín rọ́ọ̀zì rọ́ọ̀sìmọ̀hùlá ní tàbí rọ́ọ̀zì mùkàtí rẹ̀ ta ààyè rẹ̀ ní wọ́n tí ó mọ́rí tọ́lọ̀ tọ́lọ̀ náà wọ́n mọ́rí al-ahmad ibn sharif ka al-ahmad ibn sharif نبي بيقولني أتى النبي صلى الله عليه وسلم قولوا تبني جمهور الموضوع الموضوع فأظهر له الإسلام بل يقول لك أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله كذبت كاي أنت واجه أوري أنت ولي محمد أنت ولي وحلف انه يحبه ده يقول وحلف ده يقول والله اني احبه والله مثلي والنبي صلى الله عليه وسلم وكان منافقا ده منافق قوي غفل العلانية او حسن الانانيه كده هو òbí ìsòpọ̀pẹ̀ ìlú ọ̀pọ̀ ìrànlọ́jẹ́ lórí ẹ̀sẹ̀rẹ̀ ka á ọ̀tọ̀ ọ̀nà gbá ààrẹ ẹ̀rọ tó ọjọ́ pọ̀pọ̀ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ìdọ́lọ́pẹ̀ àwọn ọ̀nà ọ̀bí ìsòpọ̀pẹ̀ àmá ìrìnà nìrí lẹ́bí ìrìnà nìrí ọ̀rìnrìn omi ní olóòdó kẹrìnrìn omi ní àmọ́ ní wọ́n wọ́n àwọn wọ́n kàrí ní ìgbẹ́kùn ìrọ̀nà rẹ̀ olóòdó kẹrìnrìn omi ní àmọ́ ní ẹmọ́ ọlọ́wọ́ àwọn ẹwọ́n náà kẹ́ ìwọ̀n ìlà ìkọ́lá ilé ìwọ̀n náà ilé ẹmọ́ kẹta wọ́n láwọn lẹ́nà ومولانا وعلى الله فليتوكل المؤمنين وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين جعلنا وإياكم من المؤمنين المتوكلون عليه لا المتوكلين على الهيدروجينية والتبوروجينية و... و... وما أشبه ذلك ثم خرج من عند النبي صلى الله عليه وسلم أنا ملاك أنت ملك الله دويا ملاك أنت ملك الله دويا والله نزل أنا dọ́tọ̀ ọ̀rọ̀ ìjá náà ọmọrọ̀ bẹ̀zẹ́rẹ̀ lèkọ́ mìíràn mùsùlùmí lọ́nà parí àárọ̀ pọ̀ orí yìí àyàrọ̀ nìtìkọ̀ gbọ́ orí àyìn àwọn tó orí àyìn وعمر أتي حمار كركتا لكم من ناسم قولنا عليه كركتا ناسوا يدور عليه يا مقولنا عليه كاي دونيما فأهرق الزوج نظر تعلقوا لي وقبل الحمر أبكر كذني إنتو ودوك الجداي تدي لورو جداي جداي جداي فأمر الله تعالى فيه الآية ومن جوانا وتعالى ذاك إن لا رجي آية النسان ومن الناس من يوجب قوله إلى آخر ومرك أني نعم أنا كاس أرى سرين يا سرين يكون هنا وكاس وهذا دنيا نقام tí ojú bẹ̀rẹ̀ ìlàkọ́ ìtàánà náà lè múlẹ̀ tọ́ta orílẹ̀-èdè ọlọ́ta ààbùn ọdún yóò tó tọ́bí wá yóò tó tọ́bí wá yóò ní tọ́nà ààbùn wọ́n náà ọmọ ìgbọ́n náà tọ́ àlọ́ta fílì hayá ti dúnìá ilé ọ̀nà náà bí àbí ọbẹ̀ omori kini anan kene anyi kala awo omori kene wẹni ọdọ lọbọ oní ẹhọnọ iná yàrá ẹhọnọ wọ́n yìí ṣíjú ọ̀la máa fi kọ́lùbẹ̀ dáa bí ẹnu dá ọ̀la ìsẹ́mà iná ẹhọnọ àtàrà ní ìdí ọ̀la náà nì ọ̀lọ́lá àtàtà ọmọ ìkàrẹ́ ìdúkọ̀ owó wà láàyè rájọ bọ́tọ̀ mọ̀ mọ̀ ẹ̀há ìṣẹ́ náà iná yà máa kà lọ́wọ́ rẹ̀ wọ́n wà alọ́kùnrin ọmọdé náwọn ní ìdáhùn wọ̀lá ọmọrí ilẹ̀mẹ̀ gírígẹ́ sẹ́nẹ̀mẹ̀ aláàpẹ̀rẹ̀sán bí máa ná kùsùnmùká ti ààrẹ dárọjà olórí ọ̀rọ̀ náà ìká ọgbọ́n náà ìkúnnú kékeré ẹmọrike ìjẹ náà mẹ wẹ ìjà tẹwọlá ìjẹ ẹlá tó na ààbò àrò dẹrẹ lẹsẹ ànkẹ wọn sọ ma ìjẹ ẹkọ àná lìyìí tó dàbí ha wẹ ní destroy sorry dé ní dọwọ ha wẹ yìí wọlé tọlọ ha àrùn lọdà bẹẹ ha lọdàní náà bẹẹ ha fẹ bẹẹ ha fẹ lọtọ wọn náà ètò pa ètò pa náà ìka òkú wọn yìí náà ní bẹ̀rẹ̀ ìgbà wa lẹ́yìn tí pé ó lórí ọ̀rọ̀ ẹ̀nàbẹ̀ nàkọ́ àdínàtò orí ìlú ẹ̀dláìnì ìjẹ́bà ọ̀yí gánàkà ọ̀yí gẹ́nà ọ̀rọ̀ ràgẹ́ dọ̀ọ̀nàdọ̀ ọ̀ká ọ̀lọ́nàwà nàkà ọlọ́kà ọ̀sán kọ́nà ìdílé àwùdá ìkọ́nà nàkà ayẹ́tọ̀ ní ìkékeré kàlùkù owó kẹrẹ wá àkàrà ìwé mú ọkọ̀ ọ̀rọ̀ ọmọdé yìí náà wọ́n ń jọ ìwé ọ̀rọ̀ والله لا يحب الفساد ولكن تروي تلاقي الفساد اتجد وإذا تولى سعى سعى في جني دور دور لكن المشي ومن سعى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة تسعوا سعد ماذا فامشوا واذهبوا حسين يا ظالمين إجاني ساعة dáìké ukọ́rọ̀ ìmẹ̀ àmàlọ́ ọ̀sọ̀bíbi sa'a inna sa'ayakum la shatta man inna amalakum la shatta abu qara wa ọjọ́ ni ọ̀nà man tintin ọ̀dọ̀ ọ̀nà man ní kọ́rọ̀ náà ọ̀rẹ́ mi kọ́ wọ́n bá ẹ̀kọ́ kọ́ nínú àmì. ama ọlọrun bọ ama ọlọrun ẹka bìjúwò wọn àmọtẹwò ká wọn abẹnú ìyá láàyè sábà jèrè gáwìtì àwòrán náà ọ̀nà ìta àánú mo ní ìrìnnìrẹ ìgbèrè ọ̀nà tó mà àdìbára ìyá fà fàájára fànáàdà fàkọ́ọ̀lá ànàrọ̀ fúnkúmọ́ àlà sọ̀rọ̀ àwọn àwọn ọmọ ní ìlànà wà tó lónìí lẹ́sẹ̀ lọ́kà ọ̀rọ̀ kọ̀ọ̀kọ̀ ẹ̀ abẹ́ ọ̀nà mẹ́rin wàá sọ̀rọ̀ wà náà dá kọ́ọ̀lù àná rọ̀ bí kúmul àlà ìmọ̀ òmùlẹ̀ ọ̀nà jẹ́ nípa òkè kiri. sàá ọ̀nà yìí lẹ́nu rẹ̀ ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ọ̀rẹ́ tùkàtà lọ́wọ́ mú kóró gé lomori ìfọ̀nà ọ̀tá àlà ilé àmì yóò ní kó lomori kẹwàá ìnáwó wọ́n ilé àti ilẹ̀ lọ́wọ́ ìjà àgàgà ìtẹ̀kẹ̀lá yẹ́wọ̀ yẹ́wọ̀ lọ àwọn ètò ìlú yẹ́wọ̀ yẹ́wọ̀ lọ àwọn ìmúná ń gé jọ ẹ̀mẹ̀ kí ló ń gé jì ìra iná lọ́mọdá fi kí iná ìdárúkẹ lásán ìmìnira náà ọ̀nà ìtẹ̀jẹ̀ láwọn nàfẹ́ràn fún ìmúná ń gé jì ká àbí ìmúná fi kí iná lọ́hàn جامع المنافقين والكافرين في نار جهنم هون منافقين دكا إذا لا منافقين جهنم مذبذبين بين ذلك لا إله ولا لا إله ولا واجه وجه واجه وجه جوا من كادوا ويأتيه أخذتكم الإذن بالإذن omori tí wọn náà ọdọ ọlà ló dé keep pride bá a nyọkọ anyi náà fè ọgbọ anyi náà ló dé pride in ọyìn mèrè dọ́ọ̀sù pátá dọ́ọ̀sù tukátá dọ́ọ̀sù yẹyí àbí dọ́ọ̀sù nánà ibi tó kú yẹyí mẹ dọ́ọ̀sù yẹyí tó hà mẹ́bẹ́ kí má má mi mẹ́ má kà á ti sùn kà àwọn àwọn ẹ̀ má kà á kà á bẹ́ẹ̀ anyị anyị naanị na-enwe na naanị ebuduja na na-enwe layo na-enwe maka ka shoot out Àwọn ọmọkùnrin ìjọba nílé ìlú dáadé lójú kàmàkàkà wọ́n mẹ́sẹ̀tò sẹ́ẹ̀tò ìzọ̀ òde tó dá ìzọ̀ àìsí lórí àbúrò náà ìzọ̀ ọ̀nà ìdù àwọn. ẹlẹ́ẹ̀dọ́gbà ẹlẹ́ẹ̀dọ́gbà mi ọmọ ọmọ ìsà ìsọ̀rọ̀ ọmọ ìsà wọ́lá iná láhá láhàwọ́ mẹ́rin. Dọ̀tí ti kú àìsàn ojú ìjìnlẹ̀ náà ní dọ̀lọ̀ síta ìjà gbọ́ ìjọ mú ìlú. àwọn ní ulama òtòsí ìrẹ́gà alìíkì dáàn bí ọtí jẹ́ mí bó àfihàn mọ́ mi òjò ìwọ́ rẹ̀ náà ní. الاعتزاز المحمودة دني الاعتزاز المضمومة أني كم واسمي دول المحمودة دول دول ومولي كتابة دول فريز وات لأنني الاعتزاز المضمومة أني كم واسمي دول كيمين báyìí ká ilé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé اجتزاز المحمودة الله سبحانه وتعالى اوكي ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يفقهون المنافقين نشكو قال انا العزة لله ورسوله والمؤمنين فأخذته العزة بإذن من إجابه إلى مستقبل عمر سبحانه وتعالى لكن من كان يريد العزة فلله العزة جميعا هنا العزة هنا الواد الثاني والثاني والنظر واشم النفاق واشم النفاق بعزة مغري قبضا إذا نظر anamina náà ìka bọ́lá pé akóbí àmìyà ni ọ̀nà an eight zad almakumuma ọ̀nà mẹ́rin dasi alba alba lẹ́lùmọ̀tò ahaba. بمعنى ضعنا لنا نعم. للمصاحبة بالاسم أقولك أني في أولا إني لي من يمنونك اتك الله وإذا كلا الله إذا كلا الله اتك الله أعظته الإجزاء دعني الإجزاء بالنفس بالاسم جزيري ذاكري امريكا اطلع وقعد يقول فهذه جهنم اه هو الى جهنم ولا بئس المهاد قد تيكنا جهنم وراهي وراهي اطلع امريكا دمان ẹnwẹ́lẹ̀ ní ẹlẹ́jù ọdún ẹni níwẹ̀ ní dẹ́nìlẹ́hìn ní dẹ́nìlùkú ẹ̀ní dẹ́nìwọ̀ ẹ̀ní ìṣètọ́nù bí ìtọ́nù wọn wá yẹn bẹ́ẹ̀ kìtà ìdíje ìtọ́nù ọkùnrin yìí òkúrú bẹ́ẹ̀ ti wá ìwé ìrora ìdíje ìtọ́nù ọgábọ̀ wá ìwé ìrora ọ̀nà ẹ̀kọ́ àmì ní bẹ́ẹ̀ ní because as they are concerned ọ̀nà ọ̀rá ìtọ́nù. dọ̀mọ̀lìkọ̀ mí ààrẹ yẹn mẹ́ẹ̀ká àrẹ̀fá من يشري نفسه ابتغاء مرضات الله أمريكا أرى نيوان أرى نيوان يا نوي ذلك أين وان نوان ذلك أين شيء أين مريد ربا نوان أين شيء مريد نوان ọ̀zọ́kọ̀lójú anyị anyị ayé láìlé wọlé ayé jìdá ọ̀ṣọ́ na ká ọrụ àwọ̀ ọ̀sán ìjẹ̀dọ́là náà wọlé egbó ẹ̀ náà wàá kọ́ wà níta lọ́la yọ ẹ àti ọrụ ọ̀nà kan náà ló wà ní owó ní ọmọ ọmọ tí ó mọ̀jẹ̀ ìkẹ́mẹ́ dáàmì ẹ̀hùn ní ọ wà níwá orílẹ̀ èdè ọjọ́gbò lòmúríkà àyí ṣe gbé ọ̀nà àdọ́ọ̀ka ọwọ́ ní kì í shoot shoot out. tẹ́lẹ̀ àwọn ọ̀nà kẹ́kẹ́ wọ́n a wọ́n yìí olóòwò yìí lè wọ́n kàjẹ́ta wọn olóòwò wọ́n náà àwọn èèyàn náà àkóhùn anábọ̀ wọ́n yìí tún kàn kẹta rẹ̀ ní amánu aládólógún aláfíjà arọ́tẹ́ tó jí kúmi alẹ́ ẹ̀wọ̀n náà ti kó múlẹ̀ náà tọ́ máa ní ìwọ́n nwa wọn báyà sẹ́ni wọn àmẹ́ni ní tó mi lẹ́ kẹrù àwọn tó dókun ní kẹtọ́ rẹ̀ iná lọ́ha ìṣtọ́rọ̀ ọ̀dọ́dọ́ mọ́mí iná ọkọ̀tà wọn mú aláhùn bí anàlá mú jẹ́nà ọmọrí kẹfẹ́lẹ́ kí tààrà ọ̀nà náà ní ìwọ̀n wọn abẹ́rẹ́ náà kẹtọ́ àǹfùdàhùn owó ẹ̀ní wà àmúwàdàhùn àdúgbò ẹ̀ní ọ̀nà náà ní ọ́ dòmórí èkúrò láǹkà àákíkéré ìdí náà onye ka ha dara akada uri ọrụ ebe nireke nọ mụ na nwere na ekete eji eji aja uri ọrụ mụ na ya uri ọrụ ọ na-akwa akịza akwa ahụ ịjụ ọda ka kenikeni na pasenti ọda ka kenikeni na ala ọda abọ ọwa enyomika ala ọda abata ọwa da bọnya ọwa enyomika omuliọra ya tẹmẹ tẹwòye di analamu jan kọ ọyọkutuluna ọyọkutalona simple ọba àwọ̀ àrẹ́bà àwọ̀ ẹ̀mú. Dàgbàmà yẹn kárì, mo yọ kẹwọ́ ọdún. So àyín náà náà ká ẹ̀rì ká mẹ́rà náà. Ẹ́n omori náà ẹ̀rì náà mú ìdí èdè sí àyín náà onto mori sallallahu alaihi wasallam oka ala ni e ya ni jole ni kunu na bi yakutu ko baba yi unaso tamu diko ha awon diko ha ok e na ni ala ni le ni ni ala wa ko de ule ni baba yi unaso abala ona ni wan wọ́n rà mọ́ bí èdè láìpẹ́ wọ́n mọ̀ jẹ́ pé omi iná nínú wọn ẹ̀rọ àná oyin ni wọ́n mọ̀ bí èdè láìpẹ́ ọ̀ tàmù ojú wa ìdánú náà ẹ̀ dàkọ̀ ha ọ̀ ọ̀nà wà á náà yẹ mọ́lẹ́ àwọn mọ̀ bí bùrá àìkú ìdánú náà mọ̀ bí bùrá ìmọ̀ àná mọ̀gòlì bùrá ọ̀hàlágà wà á náà yẹ sọ̀tọ̀ ذلك أين مريد والله رؤوف بالعباد ولكن لهم رؤوف أنامي أينبا بمعنى رؤوف رأفة من الرحمة مريد أنا ما ينبا dị anwanyị akọrọ anwanyị ra oyi kwe jiri abọrọ anwanyị ra mụrịkọ na anwanyị akpọrọ ha ewu na mmiri anwanyị akpọrọ ha enwere na ya na nwa na ijita na wọ omiri onye nwa nọ n'ụkwụ ịza na obi drọg daịgọ na ijita na mmiri onye nkwụ ịrọ mmiri na wọ ihe kwe na ịka ihe ọmị tashọt bihi kwudo kwe na ịka ihe na ọmụrụ isi abụghị ọzọwa atụkọ eke ana wulake ta ana ka suhaib ar-rumi anyi da abokin mu yana suhaib the roman suhaib lana jọmọ suwa mu maka ne tu maka ayin ti sa sa do mu na do do ari bi macha ali man? da ne sa do wo ba ni da ye ọ̀rọ̀ àmì nìjíra ọ̀rọ̀ máa tà ọ̀nà rẹ̀ jù fún náà lókun àmì nìjíra john graham anyị ne kụrụ ba ịne dekụrụ anyị na ka ọ bụ mek mọni anaghị na bizi ana kọmọn wee he anywhere amen bala bala bala ịwụrụ anyị inú ọmọlá mẹta n'aka náà wúlọ. àwọn ọ̀nà mẹ́à mọ́nyà ní yẹ́kẹ̀ ilẹ̀ tó mọ́kà àná ní ọmọ àná ní kọ́nà ọ̀rọ̀ àgbàdo tó mọ́ ní nìjíríà àtẹ́kọ̀tọ̀ ẹ̀bẹ́ kàkà tó nìjíríà mọ́ ní hijira wa mɛ bí ìjà wo fìlà wọn kura yẹn nọ ní ìdíje bí olódùmarè yẹn kẹ adùn kàdó tó múlẹ̀ kúrẹ́ nìyí wáyé ìgbà ọ̀nà ẹ̀dẹ́ bí ó ń bí ìlà ìyẹ́ kàákà fún àyíká wọ́n mẹ́ àmà àfihàn tó ń tó orí mi ìlà. àwọn kan àtàǹsà ọ̀rẹ́ ní kọ́mọ́nìtì ni wọ́n ń bọ̀ nígbà ọ̀nà náà wọ́n ti fẹ́ ìdúwà náà dɔkɔtɔ ɛho maa na bɔ ɔnu duma na wɛ ham bi anyi tɛtɛ wa dɔkɔ mara nu dɔw na wa ban tɛtɛ dɔw wa na awo do o tɛ ọ̀nì tawako ẹmẹrẹ yàn ọmọ na na ọmọrí tí a nà hìtẹ̀ ọmọnà náà máa ń yẹ kiri náà sọ̀rọ̀ ìtẹ̀ kọ́ àmọ̀tọ́ ti gbà ọmọrí ká ní náà lọ́nà ẹ̀ka ọ̀rọ̀ àná wọn isi ọmọrí ní ìtì ìdíjọ́ yìí. àgọ́ mi yíra wee leta abụme anyị arụnaịka akụya ojiman wakasiru takwa anyị na-eke ime anị na-enyepụkata dị takwa ịnarọrọ ama mere ni bụ asa ojiman wakọlilu takwa anyị na-eke ime anị na-apụke mẹni tábù ẹ̀ nàbí jí àwọn mẹrẹ ni ẹ̀ka ìfáwù ana makwani ne inna malamalu bin niyat ana oke onye akwani ji adịdọ nọ akọ na mi jira abọla mi jira ofe jẹ atukoro gbanya onye onye nọ n'ekọ onye onye nọ n'ekọ onye a dọkatọ wee ọnọrọ mi jira zọ n'ime dị wee zikọwa anyị ji nsọ ole mi láì kí sẹ́wọ́n nípa ní ìjìrà rẹ̀ ọmọ kánà ti ìjìrà tó hó ẹ̀hìn ọmọ kánà ìjìrà tó hó àwọn ìmúra àti yànkí wà kọ́ àmà gba ìkìtẹ́ ẹsẹ̀ òkìtẹ́ ọ̀nà ọ̀pọ̀lọ̀ ní ẹ̀dọ́ olóòtú ní ìjọ ọ̀sọ̀rọ̀ láìka láàpá ìjìrà tó hó mú kọ́ ìdáìkìlá ẹ̀ ọ̀nà Dọ̀tọ́nà wọn náà ní gbígbá sọ́nà wà tó bá ń yọ. Àwọn ìṣiṣẹ́ ọ̀ ayé ní ọmọ omori sọ́nà wata ala lọ́ka agbáwọ̀ ọ̀rọ̀ní níbi ọba òlì ìmáni ọ̀rẹ́ ọ̀rọ̀ní ìmáni ọ̀rẹ́ ìmáni ọ̀rẹ́ ìmọ̀tọ́ house mouth ọ̀rọ̀ní ìmáni ọ̀rẹ́ ìmáni ọ̀rẹ́ àbá nàdọ̀ sáka tómúlì ọ̀bọ̀ kọlọ́ka yá ayé ọ̀lẹ́lẹ́ náà amadu máa hẹ́ ọ̀bẹ́ ọ̀nà ẹ̀ka ọ̀dọ́ mi iná ọ̀rẹ́ náà yẹn mímẹ́ náà iná ọ̀rẹ́ náà yẹn mímẹ́ náà lọ́ka òdùkúlù fi fílmi káà pátá wọ́n fi قراءة ادخلوا في السلم كافة علماء التنفيذ ذلك السلم او الظلم او الظلم كإلى يتنون أنا أولي مني الصلح الصلح ètò ìdèkè náà mana udhulu fi sinmi kaafata àbáwọn náà wọn lẹjọ ìdè ní àbáwọn ní fẹẹ láwọn ẹni kéèyé ìdómìnà rẹ àbáwọn wọn ní alhamdu ayọnẹtẹ àbáwọn wọn ní ayọnẹtẹ tọ́ dáàrùn ènìyàn ní pọ́ọ̀gẹ̀ gbóògbé ìjánà ìta tètè ìtò káyọ̀nẹ́tẹ́ àbánà pọ́ọ̀gẹ̀ ní islam ìbáná òkúlù islam káàbà àbá ọ̀nà wọn ní islam like islam káàbà pọ̀ àbánà wọn ní islam káàbà pọ̀ wọ́lá tẹ́tọ́bí ogun wá tó tẹ́tọ́ jọ ara mú islam náà ni àtúkù lẹ́yìn kàní òzòyẹ̀yìn ni wọ́lá tẹ́tọ́bí ogun wá tó tẹ́tọ́ àtàní òjíṣẹ́ ìtọ́nà mọ́kùn náà rẹ̀ òjíṣẹ́ ìtọ́nà rọ̀ náà wọ́n wọ́lá mú islam jẹ́ àbílẹ̀ ọ̀dọ́gbọ̀ òjí islam ẹ̀yẹn ní ọkùnrin mọ́ ọdí islam requirement of exam kọ́ economy of islam àbáyẹ̀ rìgbáyìnà àbáyẹ̀ mẹ́rinà interaction náà rọrọ ní islam jẹ́ àní níbi tó náà wọ́n ṣe national and international. interaction to our observe and and a social way of life the way you socialize and society the way you mean to interact àwọn ènìyàn ní ọ̀rọ̀ bá jẹ́ mọ́mọ́ ń lè báyìí jẹ́ àtúpàrẹ́ líyìí tí ìdáàbò jẹ́ rí olólùwọ̀ rẹ̀ nígbà òde ní òrí ìdáàbò àti òrí demokro àbẹ́bẹ̀ ni òtòwà tó ṣe ìjọ́ إنه لكم عدو مبين أقول كفلت لا يشيطان أولا يعني ما تقول أنه يعني لك عدو أنه يعني مبين دور الشهد شيطان اللي أبين نبان أنا إبليس bọ́nà kàáyé àtàwọn ọmọ wáyé anáyà lẹ́jọ́ ọ̀gá àwọn àwọn èyí ṣe fẹ́ ẹ̀mọ̀ wí ṣe fẹ́ kí èyí ṣe fẹ́ ní kẹta aláàbọ̀mí ń ní ẹjọ́ ní gbẹ́dà ẹ̀mọ̀ ẹjọ́ ní gbẹ́dà kí ẹjọ́ ní gbẹ́dà ló fi ẹ̀dá yóò ní níka àdíṣe fẹ́ nínú gbẹ́dẹ́lẹ́rì ìbílí lànà kúlẹ̀ ààrẹ àti àbá ọmọkùnrin àmẹ́bí adam àlẹ́ ìṣẹ́lẹ́ ẹnì tó ìwọ́n náà wọ́n náà ní gbàgbà mẹ́ta lé ọmọ yìí kọ́ lọ́rọ́ tó máa ọkọ̀ ibẹ̀ wọ́n akọ̀ lọ́kọ́rẹ́ bí yìí lọ́sí yìí nǹkan nílẹ̀ ní gbàgbà mọ́rin lọ́ta káì ọ̀bẹ̀ pọ́sibù ana ọ̀yọ̀ mi ọlọ́kùnrin mi náà wọ̀ ọlọ́kùnrin mi dé ẹ̀mányá ìràhún ni ọmọ náà jẹ́ àdó. bó ṣe ìwé ìka ẹ̀ lójú adam kọ́nú yóò rẹ̀ ń dáná. واتمن بيدان هون لا دوتي انبي انبي ادم دوتي هون هذا lóhun rí kẹfẹ́ ẹ máa kọ wa kẹrìsì bí ẹ kẹrìsì tọ́ ẹ̀họ́rọ́ wà jẹ́ iná aléìkà láàánáti ìlàyọ̀ mùsùlùmí ojú náà mi yẹ́ rẹ̀ náà pé ọ̀tà rẹ̀ kọ́ lọ́wọ́ bí nípa àbúrò ìtọ́ni la yẹn náà ọmọ àjùmọ̀ yìí omori mere okpukpe dị ọtụ onyinye agụwa ịka mekara ihe nebe adam ka nebe adam tije n'ụwa ma nne na-egbu ya onye so ọ site ọ nọzụrụ ya ọ أعظم ركع لأقعدن لهم صراطك المستقيم ما ما يأتي جواه ما ما يأتي جواه أقوى Because my car, another one have it. And then it is now oh, going to be already a remedy, look a remedy. Mẹ́rin náà yà tún ju ọgbọ́n ọgbọ́n nígbó àkọ́kọ́ ní ìgbòkè ọ̀rẹ́dẹ̀ lẹ́nu ní ebí lókè Mẹ́rin ìdẹ́kẹ̀ náà ní má jẹ́ àjèjì rẹ̀ àjèjì rẹ̀ wọ́n wọ́n já. mọ́nà ya ti mọ́ a oníjẹ̀rẹ́ àti ilé náà ní ní kẹrẹ tí mọ́ òmò yìí dé náà jẹ́ náà jẹ́ náà jẹ́ inú kọ̀ ẹ̀rọ mẹ́wàá ti yá ọmọ bá dé náà wà má àbúgbọ́n ní wọn àti ọdún mẹ́rin ìmọ̀nà àyà ń tìlú wa iníjì ìjẹ́ òun lè kó wà ilé wọn ni ìjọba ìdúró ìgbàgbà lóṣù kọ́ọ̀là bí máa bá ọ̀rọ̀ ta bí wọ́n lùlá ìbá ọ̀. ọmọ ẹ̀yìn ọ̀nà ìmọ̀nà àyà ثم لآتينهم من بين أيديهم وعن أيمانهم وعن شمائلهم ولتجد أكثرهم شاكرين ọ̀rẹ́ mẹ́ta ti máa jù níwọ́rí kó ìdúwà ìjọba ní kó ìdúwà ìdúwà àti kó ìdúwà. ọ̀rọ̀ rẹ̀ mọ́ra kó òmìnira wọ̀. inú sọ́ọ̀tù nìsáà báàkà ìrọ̀nù sọ́ọ̀tù nìsáà sílẹ̀ tán gẹ̀rì لأزينن لهم ولأقوينهم أوكا لأزينن لهم يا سبحان الله أوكا ولأمرنهم وليبتكن آذان الأنعام ولا أمرنهم ولا يغيرون خلق الله Lọ́tù ní sí àwọn ẹwà Nàìjí. Ọkà ọmọ náà mọ́dọ̀ àyọ̀wá. Ìbò náà yọ̀ ọ́nà lánàá. Bí pé òun mórí ìdẹ̀ ayẹyẹ rẹ̀ sọ. Ọ̀yẹ́ rẹ̀ ṣe é àìkílérí àìkìdẹ́bà ẹni òkúkú ọmọ ìlú ọdún mẹ́rin fún ẹrẹ́ ìtọ́pá ó fi tọ́ọ̀lẹ̀ wá ìtọ́nà kan kan wà ní kàlàbọ̀ mẹ́rin so ọ̀rọ̀ ẹ̀rọ púpọ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ ìtọ́ọ̀lẹ̀ wà fọ́tùwọ́pù ó ti yọ jẹ ọkà wọlé amúrò nàmù mìíràn àmúdá ìwà ọlẹ ìpọjì ọrùn nà kálùkọlá ó lè ní ọmọ ọdún náà wọlé ìgbé anáráyè ìwé ẹnẹ rárá. Allahumma ne don't you open this Ìjáwò wo ni Lisa is natural. Bọ́lá ẹ̀rọ náà ara ní bá ya ha ní wa ara owó ní okun sí. Ọ̀sán ni tàbíyí rẹ̀ mọ́lù mọ́lá. Ọ̀yí ni plastic bottle. Àwọn ọmọ nìyẹn ni àbábá ọ̀ípa mẹ́rin ẹ̀rọ̀dí àjọ́mẹ̀ ẹ̀rọ̀dí àjọ́mẹ̀ bó wá kó náà máa wọ̀n ìdàgbà tó rẹ̀ fọ́nà ẹ̀ká bẹ́ẹ̀ àwòjìdẹ̀ lọ́kù rẹ̀ fún ẹ̀rọ̀dí àjọ́mẹ̀ wọn lọ ẹ̀ẹ́sọ̀ fọ́mẹ̀ àpọ̀ náà tó oríwà ẹ̀kẹ́rẹ̀ ìtẹ́jì fún fọ́mà tẹ́ àbẹ́ni ẹ̀lẹ̀ ìtọ́ ọ̀tọ́ ní ẹ̀kùn lóbi lẹ́gbẹ̀ẹ́ Èwò lójú ìdíwé kọ́ńtọ́ fún àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ náà ni. Dùkàwé ètò tàbí ọ̀rọ̀lá. Ànàbì tẹ́nà lẹ́dà lọ pílìtì. Wọ́n náà yìí pé náà wùlé àájẹ́kọ̀ọ́ ní pílìtì lè jẹ̀ anyị ẹlòmúnìkòrò dì daniel ẹlòmúnìkòrò bíbẹ̀ lọ́múnìkòrò dáàkù ní wéé european originally ẹ̀ẹ́sẹ̀ máa ń lè yẹ tẹ́lẹ̀ wáyé emúlì àwọn ọmọ àbán omi ayá ti ní ankọlọpọ omi ayá ti ní kọlùkọtìlọmọ àwọn tó wọ́n wọ́n ti lábú àti sinatúkú wọ alùwánì

ẹwọ kọmọ náà ẹka ọrọ àwọn olùgbé sílẹ nìkan bá dáadáa síbọ yẹtẹbi wọtí wọtí ní ìwọtí wọn ti sọ náà ó dà. kan ya ọmọ rí ọdún mo ti ábà máa tuyina lẹ́hùn lẹ́hùn àrùn hasan إن الله يذل من يشاء ويعز من يشاء فلا تغضب نفسك عليه ما تراد إنه له مدن مبين فإن ظللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم أمر سبحانه وتعالى فإن ظللتم وهو المبين wee jesi ka o lere ihe ozi islam nne n'okwu na azụ azụ ọtụtụ john nne min ba di ma ja ọ wee na ekoro elotu nini ịha ihe enyi ahịa omori ihe na aka ọ mụ na ọrịa elotu kai omori ka anna azizun tọ́lájítara annallaha omori onye ìpọ́lìsì lónìí àkúrì ìpọ́lìsì òkàtà hakim omori onye àpẹ ìrọ̀ ẹ̀ àrùwà ọmọlùsọ̀nà ọ̀tàálá aziz ọ̀nyí kwọ́lìtì ìzà tó ìzà ọdún tó lórí àgbẹ̀bá ìsọ̀nìkìsọ̀rì àhọ̀bẹ̀tù ìzà tó ilẹ̀ ìzà ọ̀nà ọmọlùsọ̀nà rẹ̀ majesty might umuri majesty umuri power majestical umuri is all might ọka máa ìtọ́ omori ọ̀nà mi ìzẹ́tú láti wùjírí wùjírí ìhún ìlàrdì wọ́la kẹsàmà ọ̀nà bukata máa ìzẹ́mẹ́ ìka wà láì ẹ̀yìn tẹ́yẹ wíkì náà ilé ẹ̀nà tí sáma ilé tẹ́lọ tí sáma ẹ̀yìn òzònyádà hakim omori ọ̀nà ọ̀nà ọ̀nà àbẹ̀rọ̀ ẹ̀ ọ̀nà mi

tọ́hàn lọ́sẹ̀ àti tọ́hàn ọmọrí ọmọnà àrùkọ sílẹ̀ náà lọ mẹ́tù nínú wọn náà jìnnà gẹ́gẹ́rẹ́ ìtọ́nà àrùkọ ilẹ̀ èyí náà ilẹ̀ náà rùkọ ẹ̀yàn náà ní ọ̀nà sínú ìgbé wọ́n yàn wá kẹta ẹ̀yìn náà kúrú ránìkà ilẹ̀ náà rùkọ ẹ̀yà lẹ́wọ̀ kẹrẹ. wọ́n rà láì dì dọ́nyà ní rírà alẹ́rì ọlọ́kọ́ká fàfàwọ́ àgá fà á dàlàkà don me ebe ebe da bọọlụ dịrị kilomita agwụrị don mụrụ ije ama n'elu mmiri dusi onye tụrụ ndị ọsọ ọsọ tụrụ dịka okwu onye ike n'ọkụ ya dịka kedu ihe onye ihe onye don maka ndị mmiri ahụ awụ ọhụrụ ọmọ ni kéde rí àgbókà ẹyàn ìyànà ọ̀sán náà máa na ìjọ láàfin wọ́n ní ìkì ìyànà lọ́sàn mara wọ́n láàfẹ́ wọ́n ní ìkì ìyànà ìsìkára ẹ̀wọ̀n ní ìrẹ́jọ wẹ́tí ọdún tàbí fifty degree. ẹ̀yà ọ̀rọ̀ náà máa ní ìrẹ́jọ wáyé this way this way bọ̀tọ̀ wọ́n ọmọ rẹ̀ jẹ́ lẹ́ẹ̀kẹ́ wọn náà yẹ lọ kó sọdọ̀mọdé lẹ́sẹ̀ àbí láìdí ọ̀run ọ̀sán náà yẹ lọ sọdọ̀mọdé lẹ́sẹ̀ àbí láìdí ọ̀run tòdó ewu aláàbá ni wọ́n rẹ̀ tí òun náà sí lórí àwọn ẹ̀rẹ́ mọ̀ àwọn àmì ọ̀nà àwọn ẹ̀rọ tó mọ̀ níbẹ̀ nílá ọ̀pọ̀ ẹ̀bú àrà tó bẹ́ ẹ̀wọ̀ ẹ̀ sáyẹ̀ lọ́wọ́ mi tó wọ́n jẹ́ ìwọ́de ìdá ìrẹ̀bá wàhálà èyí ìdí òṣèlú wà á otu ogbe ogbe ìjẹsẹ̀ wọ́nà wọ́nà kẹ́kẹ́ àmẹ́rin mọ́ ẹ̀dí ìrí. láàrin mẹ́ta ló ń ká mẹ́ mẹ́tí kẹ́ ìdáná wà lọ́wọ́ àtọwọ́ àwọn akẹ́rẹ́ ní brazil ọwọ́ kẹ́kẹ́ ló wà wọ́. ọmọ ìfọ̀n any hikmah no is not this hakim or wada al-ashiya fi makan munasabati laha ah bisa da ita is it suitable to out there oh yeah umut wa na ta'ala qala aziz hakim aziz ọlọ́run mo ní wọn ní àtàlọ kẹ́yìn gbẹ́yìn ẹ̀yìn gbẹ́yìn kúmìkà ní ọdọ́ mẹ́ka ó ká tó mọ́ ọdọ́ mẹ́ka báwo náà kàyí ìzàtùwú látàkùtàdì àlùjọ́wò ó kàtọ́ wọ́n ní ọ̀rọ̀ ìgbẹ́ tí wọ́n múlẹ̀ náà àrùn islam ọwọ́ ti tó kù múlẹ̀ òkúté òmìnira múlẹ̀ wọ̀ òmìnira wọ́n èrò lọ́kàtọ́ múlẹ̀ òmìnira wọn tó tó kù níbi tani wọn múlẹ̀ kà ìmì àrọ́ وجعلته بينكم محرما فلا تظالموا من كتنا هنا مرا بيني دمر من كل شيء نازلنا هنا فلا تظالموا أقول بالله So, ọgọ́ta wọn ni, ṣàbàrú tó wọn ni, kìbìrì àwọn wọn ni, ọ́nà ìkọ̀wé mi náà now omori omori yìí gbé àbí lọ́lẹ̀ta àbóyè orí ọ̀nà èkì mọ̀nà sí ilẹ̀ ọkà ìtàmọ́tò látàkàdì ìgbà àpánìwà náwà ìrẹ̀ yóò lórí ọ́ọ̀fì mẹ́rẹ̀ ìkọ̀nà mẹ́rẹ̀ láàyè lọ ẹ̀nà ẹ̀wọ̀ ti yá wà ọmọ ẹ̀wọ̀ ti kú mi. Ìkọ̀nà ní yíyọ ẹ̀ láìké ọ̀rọ̀ ọ̀sùn mẹ́ta orí orí ìjà náà ti gbìjà àyẹ̀rọ̀ ọ̀nà ìwọ̀n kílẹ̀rà lọ sowari izan nọ ọna eri hikma nọ ọna nkume ọdụdụ anyị nọ n'efe nke fa izan nọ ito ewu nọ na ha wọle falamu anna ọ̀nàrẹ́ yìí ní ìgbà òmúrí ọ̀yìn ọjọ́ ìrọ̀ ṣé àwọn èèyàn mọ̀ sí yàmà lọ́yìn lọ rẹ̀ láti ṣe àárọ̀ rẹ̀ mọ̀ sí yàmà ọ̀yìn náà wọ́n tẹ́lẹ̀ ọ̀nà níta wọ́n dé lórí lọ́nà wọn pé rí ṣúrọ́tù burú lójú sílẹ̀ sábò burú jù ẹ máa mẹ́yà òmúrí kò nílé wa ìwà ìwà ọ̀rẹ́ ìbàdàn bọ́ọ̀lù ìlú eléwòlù kan náà tọ́lá ìlú but but wọn náà wọ́n sí pẹ̀lú sáàmùlọ́lá dùrẹ́ kẹ́ẹ̀rọ mọ̀rí ẹ̀rọ ẹni sẹ́ra hickman ọ̀rùn ọ̀nàkùnmọ̀lé ìmọ̀rẹ̀ náà ní hickman kọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ ọmọdébọ̀nà ọ̀dọ̀ àlọ́ والسماء ذات البروج واليوم المعروف والشاهد ومشهود قتل أصحاب الخدود kòtìlá ìmáàna lóyìn kòtìlá sábúlù abẹ́nà tó fẹ́ ọ̀nà tó àtọ́nàdẹ́kọ̀ rẹ̀ náà kòtìlá kòtìlá sábúlù lóyìn lánàá wọn ní tiwa ana tiwa yìí kòtìlá ìsánú ma àkùbárọ̀ ọ̀bánà lóyìn ìsánú ma àkùbárọ̀ wẹ́rẹ́ kìlá lọ́yẹ̀ mọ́lẹ̀ kọ́ lánàá kọ́ńtà làwọn ọ̀bọ̀ lánàá báyìí lánàá wọn lọ. قتل أصحاب نوم النار ذات الوقود إذا هم عليها قرود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقوا منهم إلا أن يؤمنوا بالله العلي الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء قدير إن الذين قتلوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب حريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار إيه؟ ذلك القول ذلك القول كبير إن قبش ربك أمري بما تزعل إن قبش ربك إنه هو يبدئ وهو الغفور تمكن هو هنا ثلاثي فعال فكان كما أراد لما ملك البشر وبيت قليلا من ده ملك الذنب هل أدراك حديث فرعون إليه kana kana mahaluka rafa mura alaka ne firawuna ne dan gudawa ana mo ni onye mo so mo ni do la na ne se pe in the life o do e ni to hold it from to who na ti ka ka ku me o na ore ku do le ina فاعلموا أن الله عزيز بإذته الذي لا تقتضي الجور حكيم بحكمته الذي لا تقتضي ماذا؟ ضعف أقول هنا نجان وكجاكو كتفسير أنك أولا نشوف sọ́pọ̀tọ̀pọ̀ sí ìrọwọ́ wọn àwọn ọ̀tá wọ́n ní photocopy pẹ̀lú ẹ̀yìn nta ẹ̀mẹ́rẹ́ ara ẹ̀fẹ̀ mẹ́ta ọmọdéka tẹ̀fẹ́rù ọmọdé náà ti máa ní ojú bọ́ kọ́kọ́ ọdún ẹ̀ ọmọdé náà ti parí kó ányí náà lẹ́ni ìlàgbọ́n náà ẹ̀ka òtí ẹ̀ka tí yọrọ wúlò kọ́kọ́ láàmú de ìran ìgbà da ìrọ̀wẹ̀ da sáàmà da àtúwẹ̀ ẹ̀wọ̀n da àtúwẹ̀ da nánà fún ìyá muhammed ẹ̀wọ̀n muhammed wẹ̀ sẹ́rù ẹ̀yìn jágọ́ta bẹ̀ alábẹ̀tẹ̀lẹ̀ sáàlì wọ̀kúwọ̀ tó bẹ̀rẹ̀ dọ́ọ̀bọ̀rẹ̀ ilé ilé ilé ilé náà lè sọ́rì èyí ilé ọ̀nìyàrá ni ilé ìjà àgàmà wọ̀kú wọ̀tí bàyá ni ní àti ọ̀yìn kọ́ta ọ̀ní ẹ̀díjẹ́sì ìjà àmúra mọ̀lẹ́yẹ ọ̀mìnì kọ́ta wọ̀lákì náà mo náà fi kún sọ́gbáwó amábọ̀dọ̀ dára mo náà fi bí ọ̀mìnì wọ̀lé jẹ́ ilé hayá ti dúnìá ẹ̀yí ti háàdì ilé hayá ti pọ̀pọ̀t ilé hànà ń pè náà rè náà ní ìyàrá iná àmàlà àhírọ́ àwẹ̀ ẹ̀kú ìdáná george fi ha iná aláàmù kòyó ọ̀nà òmìnira ọ̀nà ọ̀nyọ́ yà bí sọ́nà fẹ́ alẹ́rì yà kọ́lá alákòló bẹ̀rẹ̀ wọ́n sọ́rọ̀ ẹ̀nà ìkùmúrí ọ̀hún rẹ̀ bẹ̀rẹ̀ yọ àbísọ́mà ìmà ìtàbí òrì wọ́n ṣe lọ́wọ́ aláàmà fún ọ̀rì ẹ̀yìn yọ́sọ̀rọ̀ lọ́kọ̀lì ìmá ẹni àfẹ́fẹ́ ọ̀gẹ́rẹ́ dọ́wọ́ wọ́n yóò bá

inayam ama wẹtukọọ bẹtukẹ ọdọnọ nyadini wọdọla ọnọnyi ọnọnyamalo suwali ọnọwọdọ kumokumu dẹmẹ ìrìn àná wà àti ọ̀nà wà máa fi mẹ ìkẹlẹ àbíyí máa dù di ìrìn àná ìkẹ náà ìkẹ máa dù wọ́n ẹ̀nà ká kẹlẹ́ àmúlẹ́mú ananyi tọ́mú kẹtọ́ ọmọlá wọ́n ẹ̀fọn ṣe ẹ̀họ́ O ọmọ ìgbìmọ̀ ìgbìmọ̀ orí àtàlẹ́yà وإذا تولى سعى في الأرض ليفسد فيها أي وإذا انصرف إجابة لما عنك يا ولد والسلام آت في الأرض فسادا ذني يوم كثير ويجي في وقد نزلت من أغنى أغنى أني بتاني جوا أجي هتلزني ولكنها أمكنة عامة بكل منافق إيه صاب جمع نافق يانا نقول نعم، من هذا هاي هنا يقول بلسانه لا يأثر ẹ̀rẹ́ ní kàrẹ́ máàlẹ́ tàbí bọ́ọ̀lù àná ẹ̀ka ẹ̀yìn tẹ́ ẹ̀rẹ́ náà iná ẹ̀ ní yóò gbé ìkàmì lọ́rọ̀ fún mi sáàni aláwàtà dẹ́yà tó ẹni ìlàrẹ́ ìwúrẹ́ ilé ìlú ilé wẹ̀rọ bí kankan náà yàrá ògbó dáàlà bẹ́ẹ̀yìn ètò dìrí ọbọ̀ dìrí ẹlẹ́yìn ọ̀nà ẹ̀ka ọbẹ̀ ọkàtọ̀kọ̀ yọ̀nà yọ̀nà náà rọ́pàá ẹ̀yẹ̀ ń rọ̀ àwọn ọ̀nà ẹ̀rọ ويهلك الحرب والنفط اي يهلك الارض اي يجلد اي الدواء اي الدواء رضا وما تنفر من الانسان حتى نمك ذنك انا كده يا جنة ورضا انا ورضا او وطا انا ورضا كده يجلد ووطا وهو نتاج الحيوانات نعم لا, وما نعم، لا كما نوكا أقوى الحيوان جريد ومعناه كما أن فساده جريد عام جنرال يشمل الحاضر والبعد ẹ̀rọ̀lá ìpẹ́ ẹ̀rìn láì dáta lẹ́kùnrà ẹnẹ́rì alhadu ẹlẹ́kẹ́yìn hasara ẹ̀rìn civilization ẹ̀kọ́tẹ̀ ní tura wọlbáàbẹ̀ àti ẹni múlùmọ́nẹ̀ká ẹni ẹ̀nẹ́kùn civilization ẹ̀kọ́tẹ̀ ní tura bọ́ọ̀lá falhadu mahallu nama zuruhu wa tima ọka awo eri naare ọna wa hana ika isa aji da aboro ka anyukwasa sọrọ isi naare atututu ne wannan wa ma tanazara min al-insan wa hayawan لا والنطق أو أولي إذا نقولك وهو نتاج الحيوانات التي لا قوام للناس إلا بهما أعيشهم من وانا هناك نلعب تصبح بهذا anaika enyi aranenye wuge dem gbogbo enwe ni ẹrọ ojú ẹrọ náà ẹrọ ọrọ ọbẹ dọgbẹ ní ọnà ní ọrọ ọjọ wọn bani abẹdọ ní tupu anaika anyi lọọri ẹdaka lọwọ abẹwò adínẹ dáànyẹ náwó àwọrí dáànyẹ náà mọ ọgbàdì dáànyẹ náà ní èbè fa ìsáàdì ìmọ̀ àwọn èjìdá ọ̀nà tàbí ní ìròyìn ìdáni òyìnbó àbàkàbàdẹ́wà mọ́ wọ́n lọ́hùn láyé ní pèlú mẹ́jọ́ ẹ̀yìn يفقد الفساد ومليون يمين تويد ولا يحب المفسدين ثم اوفي المهدي واذا قيل له اتقوا الله ذكر العزه بالعزه اي اذا وعد هذا الفاجر جاء المولي كما يقدم ونصر ونبدي وذكر ذاك اما يتميز وقيل له ذكرت ان بيئا قولي وبيئا الطبيعي هوني الى الى الى الى الى الى الى حملتهم الأنفة وحمية على الجاهلية دي èbúrú ti bí náà ní wọn àti èbúrú ti àhírí ti náà ní wọn bẹ́ẹ̀ kọ́ mọ́ ṣọ́ọ̀ka alàlùfíìlì ọkùnmi okòrò ti yọ náà okòrò yọ náà wọ̀tẹ̀kẹ́pọ̀ tó ọmọ rẹ̀ tó kápẹ́ wọn ní èrìjẹ́ àkùnkùn yẹn ha ọkùnrin kọ̀nà sílẹ̀ ẹ̀dá bà ágbọ̀rọ̀ kọ̀tún kọ̀tà tó ti rẹ̀ wọ́n tó kú ti rẹ̀ wọ́n ti ní èbúrú ti yọ ẹ̀mí wọ́n á máa nà فعصره جهنم ولبيد المهاد اي يكفيه ان تكون له جهنم فراشا ومهادا كاي اوكو هو كاي كان جهنم اوي اهنوا كما اهنوا اهنوا كما وبيس هذا الفراش والنهان او ده دي كاكي اذا انا بروتيل انا انا قولان انا بي جهنم او كري انا ده كمر وانا انا جهنم والعياذ بالله ومن الناس ما يشري نفسه الجوع والرحمة الله هذا هو النوع الثاني انا نبي وزهو وهو الأخيار الأبرار سنبا أبا إذا أذكور لكم جعلني النجاة وإياكم من هؤلاء فبعد أن ذكر تعالى أو لما نكمري أنا ان بعلا أنت ما صفات المنافقين الزميمة أفجوا المنافقين أنا أعظمك عند ونيا اتباه بذكر صفات المؤمنين الحميدة قلت الساعة الثانية لأنت ما إبريم إبريم مؤمن أنا دو أنا كإبريم إبريم أكمكمي والمعنى اتمنى يتمنى ومن الناس أعني نذر طريق أنا الدنيا من أمر الخير أنا من ذلك والصلاة دي ونفر مدرون بيلا باع نفسه لله أنا إكا أني أنراني أنواني أنواني جعلنا الله جميعا من هؤلاء طلبا لمرضاتي ليه دي جاهلة ورغبة في الثواب èyí jẹ́ ilé orí èyí olórí ìlúkúṣe múrí láti harrọ̀ bí i ní ìlà wọ́dí ńlá ẹ̀yìn bí ìrọ̀ ayé ní nínà lómi ẹ̀rí oríṣìṣẹ́ múrí àbísẹ́nì náà sírọ̀ ẹ̀ ní àgbó múrí kẹ́nẹ́ àmì wọ́láwọ̀rọ̀ ó kúkú ní ibáàdì ẹ̀yí àwọn ìmúrọ̀ àmà múrí ọ̀nà ayẹ́mbá àráwọ̀rọ̀ wà ní ọ̀rìhàn yòdọ́ abọ́làbọ́nà tó mórí ọlọ́mọ ìdìbò náà láàm ṣúra iná láàm mọ́tòfúlà yẹn wọ̀yá wọ à ń sẹ́yìn à dàjẹ́ ìyọkùnrin rà wọ̀lá ẹjọ́ lọ́kùnrin liman asọ́ tó mórí yóò yẹ ikọ́ nàdọ̀ bí ẹ̀rọ náà rẹ̀ yìí tó mọ̀ àmàrọ̀ sàálà alimọ̀kìnrin àwọn ọmọdé بالانقياد لحكمه والاستسلام لامره كاني ẹnìyí total submission ẹnì ẹfẹdẹ totally yàbí irọ́ òmòrì àbẹ̀bẹ̀rọ̀ ẹni dà òmòrì dẹ̀ wéèrò òmòrì ọ̀kà wọn irọ́ àwọ̀ abasomison But if islam tó wà sẹ̀dẹ̀ yé àbọ̀dọ̀ òmòrì yàmùrì yìí wọ́n dòwó lóde islam dẹ̀ nẹ̀mú ní islam alẹ́ni láyẹ̀pọ̀lọ́láwò ní inú ìwà o nana ìka ẹ̀yẹ ti nìta ní mo ní kó dọ ẹ̀rẹ̀ ẹni ní mo yẹ nana wí islam ọ̀kọ́ọ́lá ló mo jùlọ náà ọ̀dọ́ àlàkà ìyá ìwà lẹ́ni náà máa ló kúndùn kó ló fi ṣe fi káàbà ẹ̀yìn gbogbo ló fi islam bí kò lè yàtì mo islam bí kò lè yàtì lérí ààbò islam ló islamic politics islamic economy islamic sociality islamic ló wà á ìrìnkẹ́ nàbá islamic islamic dressing Islamic laughter, Islamic akal, Islamic ìdọ́rẹ̀, Islamic ìrẹ̀wẹ̀ká, Islamic inú ilé, Islamic ìdẹ́gbà, Islamic àǹfààní Islam. Islamic ìdúró ẹ̀yìn àti ìdúró ẹ̀wọ̀n Islamic. في جميع احكامه انا في ارض الاسلام وشرائع ابي حكم وقال الاسلام عن وشرائعه عن الاسلام فلا تاخذ حكما وتتركوا حكم أسوسة أولي كرادون أولي لا تأخذوا بالصلاة وتمنعوا الزكاة مثلا أسوسة مدوى أقول الله مني تؤمن عن زكاة عن زكاة وكهيدين أقول أبداني سيكينوك ولا ومي السجان Ẹ̀rọ máa kọ̀, wọ́n ti rẹ̀ fún àkàdé ọkọ̀ tẹ̀wọ̀. ومقوة ومعنى فالإسلام كل لا يتجزع أولاً فالإسلام كل لا يتجزع أو كتنا إسلام كل is complete is comprehensive لا يتجزع إسلام one department إسلام one كهي دي كينون أيوانا من the Muslim the Muslim economy, the Muslim jihadist, the Muslim, كل مسلم مقتضي كل مسلم مجاهد لا يتجرى إيه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو به اي لا تتبعوا طرق الشيطان اظن هذا توريك الشيطان هي إيه؟ torí kìí yẹn fi torí kìí dání wà bá ní torí ọdún muhammad لا تتبعوا طرق الغزالية وطرق الشيطانية طرق الصوفية طرق التجانية طرق أحمدية طرق القادرية طرق النقشبندية طرق الشاذلية طرق الديوبندية أنا إسرائيلية ولا تتبعوا طرق الشيطان اتبعوا طرق طريق الإسلام وإقوائه أتلسى في أريد الإنسان جولا فإنه أتوب لكم أقول شجوني من أن يعوني ظاهر تطهن الأداوة أنا مقوى ونطهن فإن ظللتم من بعد ما جاءتكم بين الأي إن انحرفتم عن الدخول بالإسلام why يقول ويجب يقول كون يقول الإسلام من بعد ما من بعد مجيء مجيء الهجر إنه هناك هجر يرى به أولي يتبعه لمنه albahir ẹnna ẹ̀kọ́ máa ń sọ ẹ̀jẹ̀ gidi wàlbàrọ̀hìn àti burhan ìbẹ́nu rẹ̀ ìdàlá ìlànà ẹ̀ka alqabiha ẹnna ẹ̀kọ́ máa ń kọ́ọ̀tù kọlẹ́yà kọ́ọ̀tìhà على أنه حق لنبذل لك أصلا نبيل إلاني فاعلموا أن الله عزيز نبيل أي اعلموا أن الله غالب يعني أمره غالب أمره أنه جابره láyé ojúlé wọn ẹ̀jẹ̀ kan ọ̀láì ká ọ̀lọ́wọ́ àwọn òkúrú omórí ọ̀fẹ́ rẹ̀ ọmọ ọ̀hán ní sọ́yìn mú omórí àányọ̀ ní òkúrú omórí ọ̀fẹ́ rẹ̀ ẹ̀nà òrí ọ̀nà ní òkúrú ẹ̀yìn mímán àtọ́wò àti mímán àtọ́wò wọn wọ́n náà ká أريهم يقوم لأجله ومن نوع أقيم في خلقه وصنعه inú ní mo yí tó àtàbùkọ́rọ́ náà múlẹ̀ náà mú yòdì òdìrọ̀ ẹ̀ sílẹ̀ àti sílẹ̀ ìka ọ̀nà ìgbésọ̀mọ́ náà wọ́n tún mẹ́ ezi ya ketere mu na ọdọ na ọdọ na abai ezi ya yi mu na ọdọ jiri mu na ọdọ dawai mu na wọ lọ abukọrọ yi dai èyí ló lọ́ọ̀dù mọ́jọ́kọ́ wà á rẹ̀ amẹ́ràkà nínú nọ̀wẹ́ngbà lọ mu na ọdọ tí wọ́n dẹ̀ yìí. wani na do tuti wani ya lenye eko ya je ilawa je ilawa ku juma do ina we na ga banya na kuma muri wo wo di o ai awon no ni ya ni tulus one son we ile me mala bana ma adu ile me we ya la ku qur'an bana ma al qur'an ya la ku qur'an one son Muna nawa bai ya nona ka جعلني الله وإياكم من الرابحين في رمضان تجعلنا من الخاسرين في رمضان اللهم تقبل قياما وقياما ودعاء اللهم تقبل حسناتنا اللهم تقبل اقتصاداتنا اللهم تقبل اجتهاداتنا برغم يا من ربنا اللهم اعط نفوسنا تقواها وزكها عز خير من زكاها اللهم اجعلنا من اهل القرآن الذين هم اهلك وخاصتك يا رب الراحمين اللهم اجعلنا ممن يمشي على صراطك سويا يا رب العالمين يا ذا الجلال والاكرام اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا القبور